وعلامات ليواطئوا حجتها حرم الله ويحل ما الله لهم والله لا يهدي القوم الكافرين يا um, والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني الليل إذ هما في الغار إذ يقول فأنزل الله الذين على الأموال وكان الله هي المهدية والله عليم

Àwọn olórí mẹ́rin láti kòkòrò aláwọn Tí máa fọ́jú bà láàrín. يا من جلال نعم يا الذي لم يتخذ ولدا ولم تزل عزامي واحد الصمد رب رحيم عليم واحد أحد مهيمن ظاهر بالبطش والنقم وصلح ما يا رحمن فاغفر واصح عن ذنبي وعن جنبي وارث الأرض لا ولا شريك له من في العظم مهلك المعنشين ورازقه حتى الموت ومحيي الدر سالما ثم الصلاة على المختار سيدنا المتفلت بالمبعوث بالجحر والله ما قدما يمشي على سلمه وما تباع نجاه والله والله وَالْتَبَعُونَ دَعْوَى اللَّهِ وَمَا تَبَعُونَ دَعْوَى اللَّهِ وَمَا تَبَعُونَ دَعْوَى اللَّهِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأجله بجنود لم ترونها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم يا أيها الذين آمنوا انفروا خفافا نعم يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنون مؤمنات مهاجرات فابتعوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا لهم وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الزواج واسألوا ما أنفقوا يسألوا ما أنفقوا ذلكم شكر الله يحكم بينكم والله عليم حكيم وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا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

pápára ìlà dáhùn tó àwọn ìjókòó bá ní ẹ̀kọ́ pọ̀ níbi ìgbà ayé kàlùkù wa. Iṣẹ́ àwọn ọ̀tà ayá ní tí wọ́n bá bọ̀ àmà nínú sọ́ọ̀tù ìmọ̀ ìtàhínà òun àmà tẹ̀síwájú. Ó ti lè jẹ́ pé sọ́ọ̀tù sáwọ́bà lókè àwọn àgbẹ̀. Òṣìṣẹ́ tó kí wá ìlú sọ́ọ̀bà ju ọ̀rọ̀ jíjẹ́ àlọ́. Ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ìtẹ̀síbẹ̀ ìsáyé ọ̀rọ̀ tí ó káàrẹ̀ gbogbo sọ ní ó sọ pé lẹ́yìn àti òmìnira òun ti káwọn ọmọ sọ́kùn ìtẹ̀síbẹ̀ ayẹyẹ ìṣẹ̀wàlá tí ó bẹ́ àwọn ìtẹ̀síwájú ní ayá ẹlẹ́ẹ̀kọ̀kàlá ọlọ́rin wa ni fáàrà أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همه ولا ونفسي بسم الله الرحمن الرحيم وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار تعاقدتم تعاقدتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون الله إنفا وإن فاتكم الشيء بالأزواج àti wípé nígbà tí ó bá kọ́ ọ̀hún ní èyí òun náà nígbà àwọn ìyàwó yìí àwọn obìnrin yìí ìrìnàmì ní ìlànà kò fáà ọ̀sọ́dọ̀ àwọn ìgbìyànjú fàá ọ̀pùpù ẹwà bára jáde ìmáyà ìgbàgbọ́ tó wà pọ̀ méjì ẹgbà wọn jáde ẹ̀sì tó ṣe ní ẹ̀rí ìkòókó ẹ̀rí èrò pàtó lẹ́yìn ìdáàbá àbúrò àjùgbó nípa náà àǹfààní kẹ́ẹ̀kọ́ gbogbo bẹ́ẹ̀ sáfẹ́ ìjàmọ́ ìtòrí lóko mi kẹ́ tó pè àwọn mùsùlùmí tíyàwó wọn náà ti lọ mọ́kà ní òṣè islam ní ògbà ọlọ́run tàbí àwọn tí wọ́n lọ fẹ́ lọ́run yẹ ẹ̀rùn kékeré ìlànà فآتوا الذي ذهبت أزواجكم مثل ما أنفقوا أعقابكم تزواجوا اجعلوا غنيتم أزواجكم أكتبوا وخيروا nínú ẹ̀ka ẹ̀kọ́ pín ẹ̀kọ́kọ́ yọ ìgbàgbà ọ̀pọ̀ ìwé ná lórí àwọn ìyàwó tó lọ ẹ̀kọ́kọ́ yọ fún ọ̀nà pẹ̀lú ayọ́ ìtúbáṣẹ́kù lẹ́sìn واتقوا الله الذي أنتم به مؤمنون ẹ̀páyà náà ẹ̀tí ó sì pé wọn lè gbàgbọ́. afáwa ìtọ́tẹ̀ pé rí kíìlà wọ́n sọ pé áàdà bèèrè kò bá ilẹ̀ ní ìsádàbò máa àìrò ìdá àbákọ̀ ilé ìjọba atún wọ́n láti ẹ̀fà ọ̀rọ̀ ìyàrá ìlọ́ọ̀dì àṣírí pé afẹ́kùnmọ́ àwọn àfáà sọ pé Áyà yìí sọ tí kó mẹ́rà jẹ́ pé ọkọ́lọ́jì ìrẹ̀dìtíṣẹ̀ sí àìjò ilé rárá. Áyà yìí sọ nípa àwọn kèfè yìí lọ́kùnrin àbí àwọn kèfè yìí alẹ́bí ìrẹ̀lẹ́ ìsàdáwò máa tí ó sí àdéhùn kẹrẹ láàrin àwọn àtàwọn mùsùlùmí. Ìdàpátrọ̀ ilé ìwọ̀ átún Obìnrin kan mọ́ àwọn ìyàwó wọ́n lá ní ẹlùpáwọ̀ ilẹ̀ àgbòjì náà ṣe àn wọ́n sì wá dá àkàkà padà fún wẹ̀ fún orí tó ti sùn máa wẹ̀ tó ti sọ òjá padà fàílẹ̀ ẹgbẹ́ àtìlẹ́ ìlú àtún láàrin ìpáwọ̀ ilẹ̀ àgbòjì àṣẹ ọ̀nà yìí ẹ̀yìn náà mẹ́ta nǹkan padà sọ́kọ̀ ọ̀pọ̀ nàpàkọ́bìnrin àríhàn àtàkó náà tó dá nǹkan tí ìyàwó obìnrin tó sá lọ tẹ́lẹ̀ tó náà tó yà padà dáná ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀gá bábàkì náà bá sọ. wàá ní dúrí apá àwa ìmọ̀tò dúrí oníṣòwò ó ní àkọ́kọ́ ìmọ̀kùnrin ló ń lè rúpin láìfà àtàwọn olùgbòmìn rí ní ìsàpàkọ́ ìrìnṣìṣì náà láti àǹfààkù alẹ́ àwọn mùsùlùmí ìdájọ́ tọ́lọ̀ fún wa nípa pé ó di táwọn náà ń fẹ́ lọ́dọ̀ wọn tó wá gba ìsìláàmù tó wá sí nàìjíríà ẹ̀dá táwọn ọkọ̀ wọn ti ná lórí wọn padà àwọn mùsùlùmí dá padà ń dún ọ. wà á bá mi ṣètò wà á bá mi ṣètò àmọ́ àwọn ọ̀ṣẹ́ lọ àwọn kọ̀ ọ̀dì wọn. a lè pé kúrò ní ẹ̀kọ́ pé màá láti mú ìdájọ́ náà bá iṣẹ́. فيما فرض عليهم من آداء المتقاط المسلمين ليس الكون الذي ولوني Táwọn náà dá padà àwọn obìnrin púpọ̀ lọ́nà àwọn òṣèlú ẹgbẹ́lẹ́gbọ́. Táwọn fẹ́lọ̀, kí dá owó pápọ̀ tí sọ fún pídà padà àwọn òṣèlú pàpọ̀ lọ́wọ́ òṣèlú àárín ní wọ́n ní ní. Nítorí ẹgbẹ́ ìkọlọ́ ọba àti ìjọba wa sọ báyìí fáwọn nígbà tó gbogbo ìgbé. Wà ní ìlú fàádákùn ṣẹ́kùn lè ọ̀gbọ̀n àjíkún tàbárẹ́ jù nínú obìnrin ní èyí ìlú wọn tó bá lọ bá wọn èdè nílẹ̀ ìfà máa pọ̀bìtì tẹwájà wọn lóru máa tún lẹ̀rí ilẹ̀ dáadáa tàbí níta máa ń pàpò pọ́tàkù lọ ẹlẹ́ni àtúndì ìlú òṣìṣẹ́ àyẹ̀ àfọwọ́n ذهبت بعد علي يا امرأة من الرجل يرمي ثم شهد وبركة nínú àlẹ́yìn táyà ilé ìṣẹ̀ṣù káyà nínú àwọn obìnrin bí àwọn ọkọ wọn jẹ́ mú obìnrin òun wá lọ bá àwọn ìṣẹ̀lẹ̀ obìnrin kò kí ewu ìgbà náà ní. ọ̀rọ̀ ìdájọ́ mo fi ló ń lẹ́yìn ẹ̀sọ́ ìṣàlùmẹ́sọ́rọ́ alẹ́ àpapọ̀ àlẹ́ àmì ẹ̀rẹ̀ àkùnrin الذين أيديهم لم يؤمروا أن يعودوا على المشركين من مقامهم التي أنفقوا على أزواجهم التي آمن وهاجر وهجرنا Oni àwọn Mùsùlùmí àwọn gbàgbọ́ òdìdí wọ́n wà á dá padà ní ọkọ̀ ìyẹn ti ihe nínà ìrìn àpìpì lọ́lọ́sọ̀ pípa nínú tí wọ́n rí lójú ẹ̀kọ́ láti ní gbogbo àbí èrè gbogbo ibẹ̀ ni wọ́n ti mú aláàjì àìsí ìlú tó wà lọ́wọ́ ẹ̀bẹ̀ ló ti máa fún àwọn ọkùnrin mi gbogbo jẹ́ ọba kò ṣàmọ́ ìkànnà ìyàkọ̀kọ́ nà ìkànnà bákìyà láhùn والعقب من di بعيش المؤمنين من صداق نفاق المبارهين آمنا وهجرنا قل على عقب من كان بعيش المؤمنين هو لو المسلمين من صداق نفاق الكفار nínú bàdá àti àwọn kèfèrè ní àárín lẹ́sìn náà nígbà tí àwọn bàbá ọ̀gbọ̀n àti dáàbò lẹ́sìn ṣe ìjìnà ọ̀yá ọ̀rẹ́ ó fẹ́ dáàbò bí àwọn ìfọ́lọ́pọ̀ ọ̀gbà ní àgbọ̀nyẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ń sàlàyé ẹ̀ lọ́tọ́ ọ̀pọ̀ ni pé àkọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ní pé àkọ́bítú ẹwà já àwọn ọ̀ṣẹ́wọ̀ ẹ̀yà àkọ́kọ́ ó ní pé àwọn ọkùnrin àwọn ètò ìtẹ́yìn àti òṣàdéhùn àdéhùn sí láàrin àwọn àti ilẹ̀ Islam àwọn mùsùlùmí ilẹ̀ nínà wọn ò bá àwọn ìrírí ẹ̀mí sáàdéhùn kankan sáàdéhùn sọ láàrin ṣàtọ́ mùsùlùmí lè àwọn ológun yìí ṣọ́pàá wá bá wọn jagun èyí wọ́n rí nínú ojú ogun tí wọ́n kọ́ ní èrè ogun wálé wọn ò sí ilé pin àwọn obìnrin mùsùlùmí tọ́kọ wọn jẹ́ mùsùlùmí àwọn obìnrin yẹn di mùsùlùmí ìgbèrè ni wọ́n tí wọ́n wá bá lọ báwọn ọkùnrin ìgbèrè yẹn báwọn yẹn ò lówó wọn padà fún wọn sóbi nínú nǹkan ogun yẹn ni ó ti wá kan fún àwọn obìnrin ẹgbẹ́ tẹ́tẹ́ lórí àwọn obìnrin tó sá lọ ṣáájú kí wọ́n tó pè ọ̀rọ̀ àkókò náà. ọ̀rọ̀ kejì ni pé àwọn ìyẹn tí ò lówó padà fún àwọn obìnrin mùsùlùmí àwọn tó jẹ́yàwó àwọn mùsùlùmí tí ò gba ìgbà tó lọ sọ́wọ́n owó wọn padà owó tí wọ́n ń bí náà tó yẹ ká fún wọn yẹn á ti di

ọmọ lọ́dọ̀ àwọn ìrẹ̀yìn sí ṣàbáwọ̀ èṣù ní ọ̀látà wọn bá ṣàdéhùn àbáwọn mí tó tẹ́ àdéhùn yẹn padà ṣe ní ní ó bá ṣàdé nǹkan tàbàkìlé ogun ti bẹ̀rẹ̀ láàrin ìṣòrí àti àwọn ìgbèrè àdéhùn ẹgbẹ́ ìṣòro ìṣẹ̀lẹ̀ máa wà á tù lẹ́bí àtẹ̀bí ẹ̀dá àtàkàzùwá ìkù nípa lẹ́ àǹfààkú yàrá ní máa ń sọ̀rọ̀ ẹ̀sìn وهذا لا ينزل الأول لأنه إذا أمكن الأول فهو أولى وإلا فمن الغنائم في تؤخذ من أيدي الكفار وهذا أوسع وهو اختيار الجريء ولله الحمد والمنة ọ̀rọ̀ tí wọ́n sọ ìpòtàkùn àkọ́kọ́ pé owó tí wọ́n náà tí wà ní ẹgbẹ́ fáwọn ọkùnrin táwọn obìnrin wọn náà lọ bá kò pé ó sì yẹn bá mú kò sí wàhálà tó bá sì jẹ́ kejì ilẹ̀ jagun ìbáwọ̀ àwọn kèbèrú náà láti kú tó táàrí lójú ogun ìgbọ́dọ̀ náà láti kú tó bá lápin fún wọn náà owó nǹkan wọn náà tó tẹ̀sọ́ fún wa torí máa bá wọn jẹ́ àwọn ṣẹ́ wọn ilé eléyìí wọ́n ti tó bí gbìyà ọlọ́wọ́ ní ayé àbúgbì yẹ́ ẹ̀yìn ọ̀nà ìrìnàjò ìdájá àpò ìdájá ẹ̀ẹ́dẹ̀mọ̀ níhà يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين بكهتان ولا يأتين بكهتان يأتينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم يا أيها النبي يا نبي إذا جاءك المؤمن سألوا لك أقول لك الله يبايعنك على أن لا يشركن بالله شيئا Tí wọ́n ń búra fún ọ lọ́wọ́ lórí pé wọn ò ní wá ọmọ orogún pẹ̀lú ọlọ́run kankan wà láyà sí ìdìnà wọn ò ní jalè wà láyà sí wọn ò ní ṣe zìnà wà láyà tún nẹ àwòlá ìdàmúnà wọn na dìbò tààrí yàtàrí ìnà bẹ́yìn àìrí ìnà wà ọ́ wáyà tí ní àdìbò náà wọn ò ní dàgbà ọ̀rọ̀ yàtàrí ìnàbù àdáparọ́ wọn ò ní súnmọ́ àdáparọ́ ìlú ọjà ẹ̀yìnà èyí iná níwájú ọwọ́ wọn wàárí jù èyí náà tẹ̀sẹ̀ mọ́ àìsí àdáparọ́ ojú àti kíni àti tẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn pápára àtàlẹ́ ìfúnra rẹ̀ gbọ́n láti ní ìpẹ̀lẹ̀ wọ́n rẹ̀ ọ̀sí ẹ̀ka wo sì ní àpàrí àrẹ́bí sí màárùn-ún níbi dáadáa bàbá yẹ hùnà ìgbàná ìbáwọn ṣàtẹ́ wà sáfẹ́ ònà hùnà ó tọrọ àforíjì fún wọn wọ́n sáfẹ́ ònà hùnà lọ́pọ̀lọpọ̀ rọ̀hìn onílẹ̀. Yára Aisha rọ̀bí ọlọ́ tààrà àìsá, ó jẹ́ àwọn àmẹ́lì sọ̀rọ̀lọ́wọ́ àríwá àríwá sọ́lá. Anna Rasulallah sọ̀rọ̀lọ́wọ́ àríwá àríwá sọ́lá káàrà yàtàṣù yàtàṣù mẹ́ta àjàrà ilé ìgbìmọ̀ mọ̀mìnà ti àti ìhàyà. Àmẹ́lì máa ń dán ẹni tó bá wá sọ́dọ̀ rẹ̀ ní àwọn ọmọ obìnrin ìwòrí ó máa ń dá wọn ó pẹ̀lú ayàpàá Àwọn ìṣẹ̀lẹ̀ àtúgbò tó pé wa wá nínú bí gangan àṣàlàyé ẹ̀ níbẹ̀. Kọ́lá ti àìyí, yàwá ìyàwá ní Fàmán àkọ́dọ̀ bí ààdà ṣàrùpì nínú ìmọ̀ omi náà ẹnikẹ́ni tó bá wá ń gbà tàkópa àwọn májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ ní pé ní òṣè pápá ọdún mọ́ mi ní tó gbọ́dọ̀ fẹ́ ṣe tó tó ní ṣe ní ìlú rẹ̀ nígbà tó wáyé ẹ tó bá gbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ara òṣèlú ìmọ̀ ní sọ́nà ọ̀gbà ní wáyé ọ̀sán òjíṣẹ́ ọlọ́ títà lọ́rọ̀ lọ́wọ́ tẹ́lú ìwà sọ wípé ọdíbà ẹ̀yà túkì òṣìwọ̀n ṣàdéhùn gbígbólóòdì ó sọ lọ́rọ̀ wọn máa wọ ìrọ̀mì náà mẹ́ta yẹ́kùnkù ìyájáfọ́ra ákí ọ̀tọ́ tí mo bá yà á oníláìláì onígbọ́lọ́gbùra ọwọ́ ànẹ́bì kò kan ọwọ́ obìnrin kan rárá níbi ìgbà tàbí káwọn ọkùnrin ànẹ́bì ó gbọ́wọ́ rẹ̀ àti ó gbọ́wọ́ rẹ̀ ọmọ ọwọ́ ọmọ ìdí mo sọ fáwọn ọmọ ànẹ́bì ìgbà àwọn àṣàdéwò Aisha ní ọlọ́ọ̀bá ní alẹ́ ọ̀rọ̀ àti ìrúsùn òun sì fọ́lọ́ ọ̀pùra máa máa jágbogbo yada mọ̀rọ̀ àti ọ̀pọ̀ sí ìwà yàá. Ọwọ́ àtẹ́lẹ̀ òkan obìnrin kan tí wọ́n ti ṣe ti ṣàdéhùn. Máa ń yóò bá yẹ òkúrú na ilé àtìkọ́ òní gbogbo ọ̀ṣàdéhùn lórí tuntun sáàkà nínú àyà. Wọ́n ń wo ẹyìn mẹ́ta bí ti ọ̀kọ́ ikọ̀ kọ́ ọ̀la. Arábìnrin bá ń pè ní òwe imam ní ìtùrù ìkọ́ ikọ̀. Ọtí àwọn ha ó ní wọ́n bá tọ́lá lẹ́bí tó mú mi nípa àwọn ọdọ́ bá lẹ́bí ṣàfihàn òun náà wà láàrin wọn láti ṣàfihàn wà lẹ́nu bà á kọta àrí iná lẹ́ẹ̀kì kùrán àlẹ́bí tó wà lọ kùrán nípa kàyí kí n kúkú tẹ̀sẹ̀ sọ táwọn àbá sọ nípa wà láyà tí iná ti kùn táàrí yàtàrí iná ó bá iná àìsí nígbà wà àjòyè ni wípé ẹ̀ẹ́nì máa pé oyún tó wà ní oyún ẹ̀ẹ́ lọ pé fọ́kùnrin kẹrìnkùnrin ní ìyẹ̀sọ̀pọ̀ wọn ti ẹ̀ ní ìmọ̀bíyá agbọ́nà tí ó ń bèèrè ìdára lókè tẹ́ẹ̀ṣẹ̀ sí wọn wọ́n má gbọ́ ọmọ ọlọ́mọ ọmọ ẹlòmí ọmọ tí èṣe jẹ́ ọ̀pọ̀ olóògbé ọmọdé ìpàwà sílẹ̀ àkùnjọ́ màá yẹ Um, àtàrà ìwọ̀mẹ́mọ̀ yìí bí kí olùfẹ́ ikọ̀ olówó sọ nípa ọ́fọ́ta àríyàn náà ti rò hàn àwọn tó wà ní ìhàn nínú Allah ló ṣe kàbílá ó náà ní pé ká mọ̀ mọ̀ owó pẹ̀lú ọlọ́run ṣé á kẹkàn lápapọ̀ ọlọ́run ayà ìbálẹ̀ wàkọ̀kù tó nìgbà ní lè tẹ́ bá ní pàpá lé lórí tẹ́sì lágbára lé lórí torí nígbà ní èèyàn lè má ní pàpá fún àpẹẹrẹ ààwẹ̀ èèyàn ní kò sáàwẹ̀ àìyànwó ayá ìyẹn ti ṣàlékọ́ ọkùnrin olóògbé ọlọ́run

láwọn wáyé ilẹ̀ òjíṣọ́ náà ara ti sọ pẹ̀lúná àwọn onípa wá lọ́wọ́ ni ó nípa wá lórí ọwọ́ àwọn náà ní kó tí ń ṣe tó pa ọkùnrin lọ́wọ́ ó nípa wá lọ́wọ́ ní kọ̀ọ̀rọ̀ àmẹ́kùn ní ìlà kó sọ pẹ̀lú nípa èyí ọmọbìnrin lọ́wọ́ ìlà kọ́wòrí ìwọ̀ àti wà ìdájí kọ́wòrí ìwọ̀ ti sọ lẹ́yọ̀ eléyìí ẹ̀rí ìtàn pé ọkùnrin àtọ́bìnrin sí èdè ẹ̀lẹ́tọ̀ rẹ̀ gbogbo ìgbòrò àwọn lọ ẹ̀rí ìjọ́sẹ̀ ìgbìtì náà ìṣẹ̀ ọ̀rọ̀ gbìtì kan gbìtì ẹ̀ pàtàkì tó láti bẹ̀rẹ̀ tẹ́fẹ́ láti ní ìṣẹ́ ní alẹ́ pẹ̀lú àmúrí ọ̀rúnrọ̀ níta ó fẹ́ gbúra múrí àwọn yẹn tó ṣe àbẹ́mìíràn ọ̀rọ̀ nígbà yìí sọ láti gbọ́rẹ́ nìkan ti káyọ̀ ogun yẹn náà wá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ wọn Bàbá àti ìsọ̀ pé ó sàn fún mi. Àti wọ́n mú ṣóṣó rí. Yá bú mọ́lé yẹn bí ó gbọ́ rẹ ìjẹ́lẹ̀ Ọwọ́ bá ti sọ obìnrin tí èṣẹ́ ìtọ́ wá bá ń bí ìmú tó bá ti di ìgbà ìyá ọmọ ìyọ́ òkèrè lórí ọlọ́run sàánú wa ọ̀. Ìyá ń bẹ lọ́dọ̀ ọlọ́run. كيف تتبعون تلك الارض يوم يجعل الرجال شيبا السماء منفق به كان وعده مسؤولا ان هذه تذكره فمن شاء اتخذ الى ربه سبيلا ọlọ́run ní kò ولا gọ́ọ̀tù kò lẹ́ẹ̀sà إلا sí يجعل àjẹ́kèdè ìjọ́ àwọn ọmọ òṣòlù ọmọ kéékèèké ọmọ ọwọ́ wọ́n jẹ́ tí ó máa ń rí mú lọ́nà wípé ìnira ọ̀dọ́nà kí á kí àwọn èyí ó dàrúgbó ogbogbo jáde lórí ìlú ó dára yà ìsọ̀ wípé àwọn èèyàn wàpàrọ̀ náà tàṣùkà ọ̀ ó ma rí àwọn èèyàn tó ma ń mú rí ẹ̀ẹ́rẹ́ sí ìrìnàjò إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل موضعة عما أوضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى هم بسكارى ولا هم بسكارى ولكن وما هم بسكارى ولكن عذاب الله شديد يا أيها الناس اتقوا ربكم الذي اتقوا ربكم أي سورة الأنبياء سورة الأنبياء سورة 21 كل أكبر شاكي سورة 22 لا نور Súra 22. Àwọn kan há Kùránì, àwọn kan ṣọ́ Kùránì. Tàlọ́wà jù àwọn lọ́nà àwọn tí ń sọ àwọn tí ń hàn. Àwọn kan wà lọ́nà há Kùránì, wọ́n máa ń sọ. Ẹgbẹ́ Kùránì ni àwọn ẹ̀rùn kò sí há bí ìṣe fídíò kan kéṣẹ́ẹ̀kì ní ayé kéṣẹ́ẹ̀kì kan ẹ̀sìrì kan tí bàbá kan mọ́ ní ìjì ọlọ́njà lórí jí bàbá ẹgbẹ́ ọ̀há kùránì àmọ́ mo sọ kùránì ẹni ẹgbẹ́ ń dálẹ́ ní ọkà ọdún kò gbò dáadáa èmi ọ̀há kùránì o àmọ́ mo sọ kùránì ìbẹ̀rẹ̀ rí náà ní àwọn ọmọ náà kùránì àwọn ọmọ náà sọ kùránì nínú àwọn tó ń ṣọ́pù lára àwọn tí wọ́n ṣe tẹ̀sí sí wọ́n lè máa dáadáa bí gbára hmm, wọ́n lè á ah, tó bá wù dáadáa gbogbo ẹ̀ pápá ń bẹ lábẹ́ mọ̀ sí àwọn gbọ́nà ṣe fẹ́ àtọ́mọ́ rẹ̀ tí yíò wípé kò sí alámọ̀tọ́ nínú èèyàn lẹ́yìn ọ̀nà kò sí wọ́n á sì mú kò sí mọ̀lẹ́ká kò sí ọlọ́ọ̀dọ́ sọ bá mi rí àwọn ọ̀rẹ́ òkà a kìí máa ń jọ ó hàn sórí òní kàfí ilá máa ṣa àwòrán ìlọ́mù ya àyà rẹ̀ jẹ́ àwọ̀ ọmọ ya fà ha tó máa ti tó máa ń fẹ́ lọ́wọ́ náà Brọ́dá bí ìgbàlú lábẹ́ ní sọ fún àbí ìwé kó kéèta ayà mú nínú àwọn ayà ìlú ìrìnlẹ̀ ìwádìí lórí. Ẹja máa lọ sọ́ọ̀tù láì sí ọlọ́ọ̀tọ́ ayà àkọ́kọ́. Ẹ̀yà ọmọ èèyàn báyà olúwa ní ìbẹ̀rù ẹgbẹ́ ìsẹ̀lẹ̀ẹ́sẹ̀ àìṣẹ́ṣù àwọn èèyàn. Bá ti sálà ilé títì, àtàáàtì ti ọjọ́ àkókò náà yẹ jẹ́ láyé ó parẹ́. Ṣé ń àwọn ìmọ̀ nǹkan tó máa tóbi yìí? نعم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت فتقول الشباب فتذهل كل مرضعة عما أرضعت قول كل مرضعة gbogbo ọmọ lọ́yàn fọmọ lọ́yàn gbogbo ọmọ lọ́mú fọmọ lọ́mú àti ẹ̀kùn ọmọ lọ́mú lọ́mú. Fájí Alù a mọ́ ọ̀sọ̀ wọ́n gbàdí ọmọ ìṣẹ́ fún lọ́yàn ní ó gbàdí ọmọ ìyẹn ó jù ú ó ní á bá àwọn ọmọ lọ́yàn ó sọ́lẹ̀ وتضع كل ذات حمل حملها كل ذات حمل كل ذات حمل ورب ويجمع تضع حملها nítorí ọmọ ọmọ ìṣẹ́ ìṣẹ́sẹ̀kẹsẹ̀ yóò máa lọ́wọ́ ti gbogbo báyìí lórí olóṣìṣẹ́ báyìí lọ́sẹ̀ tó báyìí gbogbo ẹ̀ yóò wà lẹ̀ nísìsiyìí. Látàrí ìṣẹ̀lẹ̀ yóò ti lágbàá. Wàjọ́ ní àtẹ̀tùjẹ́ ọ. Ìyá yóò rí àwọn ènìyàn sùkárọ̀ owó ọ̀rùn mú ìyà. Ìjẹ́pẹ̀ èèyàn mú ìyà ní kò lónìí. Tó ti rí rẹ́sìn láti gbáyìn ní rí ìlú àti láti ẹ̀ṣẹ́ tẹ́lẹ̀ pé kò ní wọ́n tó wà ẹ̀kọ́nà lókè àpẹẹrẹ ìyà ló páì lórí wọ́n ti láì mọ́sàlẹ̀ àhànà àmásẹ̀jú ètò ìgbàlẹ̀ ìsáni ìrọ̀lọ́ wọ́n máa ń wọ́n wọ́n náà wọ́n ètò jẹ́ àwọn ọmọdé àìbẹ́ àtàwọn jẹ́ni. ọlọ́pẹ́ àbáàbọ̀ ìṣùgbọ́n ìyàbá òkúrò òkúrò sọ wọ́n ti rẹ̀ ló láti mọ̀ wọ́n. ẹ kò lè ní rí bẹ́ẹ̀ tó fẹ́ sálọ. Títí ni wọ́n yẹ ọ̀kẹ́ ìpàtàkì ọ̀gbọ́n ní ìkàbá ìyàwó ẹ̀jẹ̀ ayòrò ìdáná ṣìbà àtàmẹ́wò fàfẹ́rù rẹ̀ sọ́nà ti fàyà gbogbo ìràwọ̀ ti jábọ́. Ìràṣà ti kú ìlọ́sí òṣùpá òórùn ti wọ̀ gbogbo. Ìdàgbàmẹ́wò fàfẹ́rù rẹ̀ sánmà ti fàyà ìdàsàmà òṣàkọ́ bí sánmà ti pẹ̀pẹ̀ kò sí ìgbàmí tó kù lókè lọ́pọ̀ àwọn ti jábọ́ ìdáǹdì mímọ̀ nígbàdà ọ̀tí Omi papọ̀, omi ti já papọ̀, wà ní ìlàlẹ̀ ààrùn sọ ẹ̀rọ, wọ́n tó ń di, wọ́n ti gbiná gbogbo òṣèlú lóhun ta lọ wọ́n ti gbiná ti ń jò gbogbo omi jápọ̀ odò tí ń jóná iná ní jò ló gbogbo òfin ti gbiná gbẹ ti fàyà gbogbo rẹ̀ káàdà wà ìdúró màfúrúlà àdéhùn ọlọ́run bá jọ náà màfúrúlà ó dàmúṣẹ tí ó dàmúṣẹ làdéhùn ọlọ́run ó nìkan máa rò pé

ọjọ́ ìpèdè kìí sọ̀rọ̀ àwàdà nípa ọ̀rọ̀ aláàjì tó ń ṣe ìgbọ̀ obìnrin lọ́wọ́ lọ́jọ́ pé ní owó yóò ti kú ọlọ́run tó sàánú كيف تتركون إن كفرتم يجعل الميلاد شيئا حتى نعبد فكان رب مسؤولا إن هذه تذكرة نعمت إليه فمن شاء اتخذ إلى ربه سبيلا أن يبعث أمونا بشرك رواية Ìyàwó ọmọ àti ìyàwó kọ́ọ̀lá

wọ́n ní ìyá àṣà wípé ká mọ́ mọ́ tó kù bá ti kú ká mọ́ mọ́ kékò sí náà ìlé ìbá ti kú èèyàn ìlú ìjọba ayé tí hmm? wọ́n bá jẹ́ ó yóò mú sọ̀kúsọ̀ ìjọba ìdí ìyá àṣà àbẹ́bí kọ̀ọ̀bọ̀ wọn ní ìyá àṣà Bàbá dọ́gbọ̀ akúnyàtà. Báwo ni ìsọ̀fẹ́ tó kù bá ti kú, ẹ̀ máa mọ̀ sára dálẹ̀, ẹ̀ máa mọ̀ sára ilé nínú ẹmọ́ pàṣẹrẹ alámọ́ra ṣe tó fi lè ti bọ̀. Lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀, wọ́n ní báwọn ọwọ́ ẹ̀yọ́ lọ́wọ́ àbúrò àmẹ́bí òkú ọmọ ni ó kàn dára láwọn èèyàn ti wà síbẹ̀ kọ́ra ó ní àyàtì ní ìtùlá àrẹ̀tù pàtòrí ìlú àjìbí ìhà ẹnìkan ti sanwó ẹ tó bá náà nígbà níbi òkú tòun náà àyàtì ní ìtùlá àrẹ̀tù tí wọ́n ń gbọ́nà láti gbọ́ tó kú kan ó kú fóògùn náà ó ti wá ń sọkún nílé àwọn àfà orí ìlú àjìzí àkókẹ́ ẹ̀sán rẹ̀ náà padà ó náà lọ sọkún yẹn ẹwọ́n pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ṣe lóòótọ́ táà nígbà tí ń ṣẹlẹ̀ ní àbárò sọkún gidi òun náà lọ sọkún yẹn náà ó fẹ́ sọ padà wọ́n máa ń ṣe lébi ìnáwó ẹgbẹ́ ìgbàmọ́rúkú ìtàkù ẹ̀ ìdí máa ń ṣe lébi ìnáwó tí máa ń fọ́mà rẹ̀ bá lọ lé ọkọ̀ àfọ́mà rẹ̀ ìgbéyàwó àbí tọ́tọ́ mọ́ gbogbo àwọn obìnrin tó lẹ́kùn yẹn tó ti ṣe yóò

torí ìjọ ọ̀tà jọ́kọ́rọ̀ bá dé kò lè tèrè ìlú lórí òun. Kí ni ìjọ ọ̀tà ìjọ ti bá bẹ́ẹ̀? Èló ló fún mi ní káwọn ọmọ mi ṣe máa lé five hundred naira, ṣe kí ni fún five hundred naira padà? Lọ́tọ̀ kó bẹ̀ sí ní five hundred naira, kí ni padà náà? Bọ́ sí bí sí sọ̀rọ̀ sọ, ní ṣe ní ṣe ní fẹ́ bẹ́ẹ̀. A lè sọ tó, tó fi lọ jẹ́ orí ọ̀la yẹn, tọkọ̀ sí orí ọ̀la yẹn, tó sàn àwọn obìnrin kan àwọn ẹ̀rẹ́ òní ni ó bọ́lọ̀ ní òní ẹ́ ṣe ìwọ̀n kan náà ìjọ yóò fún ní bàtà irú bàtà mẹ́lọ àti òbò ẹ̀yìn ni kọ́ra ìbálẹ̀ àfúnni ìbálẹ̀ nínú àfúnni lẹ́yà èyí ó ti àbálẹ̀ ó pàlà lọ́wọ́ bàtà tí wọ́n fún ẹ dáadáa

ẹgbà náà ní bí ìbọ̀ lójú ogun tó rìn lọ ní sẹ́rẹ́ láti sí bí ìyẹn ní sẹ́yí tó ní ó sì ti búra ní náà ìyẹn kọ́ ní ìyẹn tó rọ̀ rẹ̀ tó rí mẹ́rọ bá nà wípé ó ti búra pé kọ́nà bá ṣọ yí lójú ogun dé òun ó mẹ́ ní ẹ̀wọ́ ó sì jó yípa ní lọ́wọ́ Báyọ́wọ́ ni ó mi, gbogbo ìrẹ̀jọ́ ṣẹlẹ̀ ń lọ mi, ọjọ́ àpá àṣìlú òun ni wọ́n fún àwọn àìsí. Sọ́nà obìnrin náà rí ló sọ. Pàǹkọ́là kọ́ wà lọ́jà á pàpà ìyá. Obìnrin wa lọ lọ sókún lẹ́nu ìdílé. Ó ṣe ìdí àmà fún ó wá padà wá ó ṣẹ̀ wá kó lọ́wọ́ àti ìwà bá nìyí ṣàkíyèsí. Wàkíl wáyà Fàmá wọ́n fa mi ìhùn mẹ́rin wá aṣọ ìgbẹ́ ìrọ̀ àà. Nínú ìwáyà ni wọ́n ní kò wá sẹ́ni tó ń pè àdéhùn tí wọ́n bá dàbí ṣe jọ́ láàrin àwọn obìnrin òbí kan náà nígbà ní. Sẹ́wọ́n lọ́dọ̀ ló sọ ká ò ah, fẹ́ lọ ṣe ìṣẹ̀lẹ̀ kó tó wà. Wà pẹ́yìn lọ fún mi Sùlẹ́yìn ní ìmọ̀ láti nìka àti obìnrin pàṣẹ ní ọmọ Sùlẹ́yìn ìyàwó alákùnrin kan pàṣẹ ní nìka. Àwọn nìkan ní ń Wọ́n ní mo rí àkókò àbíyá kọ̀ láti ya ọrụ ihe ihe aaaaaaaaa aaaa aa a náà sọ fún bára lálẹ́ ìlú ọ̀sọ̀rúsọ tó tún bá kú. Kò wá fẹ́ tó pé àdéhùn yẹn bá àwọn ìlú obìnrin máa bọ̀. Fúnmu Sùlẹ́yìn, Fúnmu lè àlá, Ìdínátò àbí ìsábọ̀, ìmọ̀ àtúntò ààbò wọ̀wọ̀ àtàrí àtàwọn obìnrin méjì kan. Àwọn ìdínátò tàbí ọmọbìnrin àbúrúsábọ́rọ̀ àti ìyàwó mọ̀há wà bá tún òbúrọ̀ àti obìnrin ní àtúntàlẹ̀ ìgbìmọ̀. Wà á ní ìwọ̀n àbára sí i, sábọ̀ dàgbà ẹ̀fọn àbára tó bá wà ní ìfìyẹ́ ní ìfọ̀rí ọ̀rọ̀. Ó ní Paul شقيت الصلاة يوم الفطر مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان ó ní mo kí ìwọ̀n ìtumọ̀ ààrẹ pẹ̀lú àmẹ́bí àti àbúbákẹ́ àti mọ́ra tó máa pàkúlò omi sọ ní ìhà kọ́pìlà lẹ́kùtù máa gbogbo àwọn tó kí ìwọ̀n ìtumọ̀ ààrẹ lẹ́yìn ìwọ̀n òkì lẹ́yìn àmẹ́bí òkì lẹ́yìn àbúbákẹ́ tẹ̀lé jímà ọ̀ṣẹ́ òṣìṣẹ́ àkàtó kí òun ṣùgbọ́n níbi wọn kọ́ máa kí òun tẹ̀lé jímà ó máa yá tu gbogbo àdú lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jímà fanáàzára nàbí ìlọ́ ní ọmọ àyọ̀sọ́nà àlọ́wọ́ sọ̀kalẹ̀ gbogbo díẹ̀ fàkàánì àǹkùrù ilé ìyínà ìjàlùlí jù nìjára bí yàgbé bẹ́ẹ̀ fóun wò báyìí báwọn èèyàn tó kò wájú ànábì lẹ́nu ìbáàrùn ní ìdí dúró. Ọ̀rọ̀ yìí ṣe pàtàkì kankan bá alẹ́sàlà yẹ ní tẹ́kọ́ nínú ìgbàlà bí ẹni bá nàbí ìgbòho ní ìgbà tó sọ̀kalẹ̀. Tó fi mú àwọn èèyàn kẹjọ lọ́wọ́ ṣe nígbà rí bí ìdí àwọn olówó wọn láti sí òun lè ṣe ó ṣe nígbà rí bí ìdí. Olówó kò yẹ kó náwó Ṣé bá a fẹ́ sí ìṣógbọ́n ẹ̀sìn mu? tú ẹjẹ́ àbá mọ́gbò orí ìrò yàtọ̀ sí èkí gbogbo ayé ti mọ̀ ẹni yóò ní òṣùpọ̀ àwọn kankan tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ìyẹn jọba nígbà rí sí mọ́ mọ́ tó ní ìtàlọ̀ ṣe síbí àní ìtún ọ̀rọ̀ ipánipánà bí ìkún nígbà rí èyí bí ìtànà bí ti ń kírun ìdìkan fẹ́ rọra gan nínú ilẹ̀ ayé yẹn ìbẹ̀rọ̀ ajá ẹgbẹ́ orí ìbẹ̀rẹ̀ àti ìgbó sí kìí pé wọ́n ṣe nígbà rí sí yìí gẹ́gẹ́ tí wọ́n ṣe ṣe sí mọ́ṣáláṣí jímà lẹ́ni tó ń gbò nígbà ẹ̀fẹ́ sẹ́ẹ̀tì mẹ́ta ìpele ìtẹ́sẹ̀ mẹ́ta ní nígbà yà ní Màtìlínà ṣùgbọ́n ní níbi kò sí ń bẹ̀ tó olówó yẹn tó lọ ṣe síbẹ̀ tó lọ ṣe bíjà kò ní gba aládá lórí owó tó ná ó súnmọ́ owó máa bẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bí méjì ẹ̀fẹ́ kò béèrè lọ àwọn onímọ̀ tó ṣe ẹ̀ṣẹ̀ pé ìdíkún ṣe fẹ́sìn ìpamọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lẹ́mọ náwó rẹpẹtẹ dànù wọ́n tọrọ àwọn dàfà nígbà tí wọ́n béèrè wọn ò sí nílò òògùn náà àti kẹ́kọ̀ọ́ béèrè lọ dọ́kítọ̀ fẹ́ jọ sí ìlú mi bó ṣe kàwé tó kù má jẹ trump dọ́kítọ̀ tó ní fọ́ọ̀sì sí ní mẹ́sìn yóò kọlu ẹ̀ pé ọ̀rẹ́ mi tó máa rẹkọmẹ́ndì ìgbòho sílẹ̀ rí sí kí lórúkọ mẹ́jẹ́ kí ń gbọ́ ẹ̀ka orúkọ ẹ̀ ẹ má lóògùn yẹn kò sí fún age bracket ní a ní ṣùṣùṣù wọ̀rẹ́ òun yẹn jọ 67 years ó ti wọ 75 náà age yẹn mọ́ lò kò lè lò yóò béèrè lọ́dọ́ àti tẹ̀sì kò lè lérò ọ̀pọ̀lọpọ̀ ná owó àdẹ́dánù wọ́n sì rò wọn nínú tí ó lọ́lọ́ ìbéèrè láwọn àbá kí ni ìdájọ́ pẹ̀lú ọjọ́ bí ànábì àkọ́tọ̀ náwó sí ọjọ́ bí ànábì ọjọ́ bí ànábì yìí ní àdáadáa rẹ̀ tí àlọ́ náwó ní mọ̀ mílíọ̀nù ó kàn wé pé ó kó àmì ìlú ṣe láwọn òní ló mú àṣẹ pẹ̀lú kì ẹ̀fà pẹ̀lú fún ẹjẹ́ wọ́n jẹun ọjọ́ bí ànábì kò sì ní kàlàlà torí pé kò béèrè láwọn onímọ̀ tó ṣe ọwọ́ ìtara àhámúsù ìtàkì ànẹ́bì dánáwó tọ́rọ ànẹ́bì olóògbò irú rẹ̀ lè ti yí bí sàbọ̀tọ́ ara wọn ìlú nígbà ìjẹ̀ ìlú ti pápó nígbà ìgbà ètò jẹ̀lẹ̀ àlẹ́lùwà sọ̀kalẹ̀ ọ̀sẹ̀ọ̀kẹ́ tó ma àkbára yàṣù kùgbùn hápa apanìsá àbá àgbìnà àlẹ́lùwà bẹ̀rẹ̀ sí bá ní wọn kọjá yàṣù kùgbùn náà wọn kọjá gbà ní kí ló bá tó ti ṣe ní kíbà gbogbo tó láàrin wọn kọjá lọ títí tó fi lọ́dọ̀ bá ní àwọn obìnrin máa rẹ̀ máa gbìnà àwọn àti ìgbà pàkọ́ àlẹ́lùwà ayọ́ àlẹ́lùwà إذا جاءك المؤمنات يبايعنه على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين في بهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف حتى فرق من الفرق من الآية الدنيا. في is الذكريات aya سورة أحسن إليك الآية ثم قال حين فرق nígbà tá náà ní parí ayá ẹ̀ tó kàtán orí àmtúnnà ara dárí lè máa ná à àmtúnnà ara dárí in kan kò fẹ́ tó fọ yìí ayọ̀ obìnrin yẹn olùkọ́ ló dáhùn jọra. kí ló fi ọ ní náà ìyá oṣù màmá onígbẹ́ ní ìrìn òṣìṣẹ́ ọ̀nà. ọ̀ọ́n àbẹ́bí pàtàkì ìdáfúnná tó bá ń bẹ́ ẹ̀yọ akọrin. kọ́ ọ̀la nínú àbáyé ni wàhálà kọ́ bí láàárín olùkọ́ òun náà aṣọ tó ìlàláṣọ rẹ̀ ìlàlùwà fẹ́ Fájá àrìnà àwọn obìnrin wá bẹ̀rẹ̀ sí Yorùbá ìnàlẹ̀ pátákọ̀ wálẹ́kọ̀ àti máa. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ju àwọn òkà ńláńlá àti kéèkèé tí wọ́n ní ọmọ rẹ̀ sí ìdúnáṣọ yẹn tí ó ó ra àdéhùn ìgbà ìbùkọ́ rí sọ pé àmọ́bí ní ìnira ayé tuntun na àtàwọn àárín náà mo rí lẹ́yìn ẹ̀pọ̀ nínú àwọn ìrònú náà ìrònú ẹ̀sìn ti máa kọrin ṣé ẹ̀sìn mọ̀ bí ànábì ti sọ tẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sọ́nà ìtàkìjì náà lálẹ́ òbí ṣì ti tàwọ̀rọ̀ sí ẹ̀sìn gàgàrà yìí ní iná kó dàbò ṣe máa dábìlù kan dábìlù kan àǹfààní oníwọ̀n náírà wà ní ẹ̀ tó lè ó ti káńtà kò ẹ̀sìn rí òní fún wọn mẹ́lẹ̀ ìdí sọ́dọ̀ yóò máa àjọ ìlú wọn máa àmú wọn. Ìmájú ìsọ̀njẹ́lẹ̀ máa ń kó fún wọn

tó yé ọkùnrin wá dàbí láàrín pé ìmánà ìjọba tó ń sọ ń kọ́ lẹ́nu wọn náà ìrẹ̀lẹ́pàá ẹ̀mọ́sọ̀ fún ìdádínú wọn àwọn ẹ̀lú sílẹ̀ ń lò ó fẹ́ àwọn ìgbòjì ẹjọ́ torí ẹwà sọ bẹ́ẹ̀ ní sọ fún mi lójọ́ mi ẹ̀kọ́ tí a ń tọ́jú àwọ́ àlóògùn káńtà àwọn jẹjẹrẹ kò sí àìsàn kẹta ọlọ́run bá dáadáa ayé àyàkó ti fi òsán rẹ̀ sí ànímọ̀ òun mọ́ náà ànímọ̀ òun fájà nílẹ̀ òun ẹ̀jẹ̀ ìlẹ̀ ní ìmọ̀mọ̀ ẹ̀ tí òun òun dá ìsáàjì òsì fún oògùn rẹ̀ wá ìrọ́kú ìrọ́kú ilé ìdáwọ̀ àjẹ́ ń pè ní ilé ìmọ̀ ẹ̀dọ̀ pé atẹ́kọ̀ ní ọmọ tó pè kí ní ìrìn àgbélọ́wà dọ́tọ̀ wọ́n láàrin ìjọgbéréṣìn gírígì áàkì mo rẹ́ nìkan tó ló mú bàbá òun ó wá sọ ìlú yẹn tó bàbá kan ló ṣóògbẹ̀ ìgbọ́n ẹni tó bàbá wájọ méjì àwọn lóògùn báyìí bàbá bẹ̀rẹ̀ títọ́ láwùjá mi mo tẹ́ wá sọ àlóòwò ní ìjẹ́ ìwò padà náà ẹjọ́ gbogbo kí ní èròjà tí bàbá ń lò ń kọ́ lẹ̀ tó ìgbìmọ̀ nǹkan. Tó làwọn ọmọ brọ́dà kan ó máa ń dùn lò lè lọ́pùn sọ fún bàbá wọn babaláwọn bàbá wọn oníṣègùn wọ́n á máa ń dínà ti jẹ́ orí èsì ìfúnkù wọ́n sọ wí pé ẹnìkan lè ní council of the best tí ó ti dájú àwọn tíkì ẹ̀ tó ti kọjá sí nọ́mà tó ti ń kí tó ti jẹ́ lè tó bàbá wọn wò sàn wọ́n ní òkú tó ní wà láì àwọn obìnrin wọ́n ẹni àwọn amóyàn tó ti ń lè ní tó lè mọ́ ní ìfàn àhámúsù ní àfíìdájọ́ pé káwọn ọmọ ẹ̀bùn ọkùnrin kí máa ń rí rí ìlú àìtó ìlú bàbá wọn lóògùn olóògùn olóògùn ilé àwọn olóògùn sí títí tó fi wọ ìrìnlẹ̀ sí káńtà lọ àwọn dọ́kọ̀ ní stop cancer is just an invention ẹ̀ẹ́dẹ́ ní bí ìlọ sí ìlú lórí pé wọ́n ti sọ fún ní sùúrù lọ mẹ́sìn pé káńtà olóògùn àwọn àbọ̀ òṣùnà ní kò sí tí olóògùn kò sí àwọn lè mọ́ sí ìmọ̀ ṣùgbọ́n àwọn kan mọ̀ a rí àwọn àpá àtòjú wọn bọ́ tí wọ́n sì la ojú ara wọn pẹ̀lẹ́ pẹ̀lú ṣe fáwọn pàdé ìwé ìlú pẹ̀lú ọmọ èjì kan àwọn àpá ojú ẹ̀kọ́ ó lẹ̀ kà ń wà ní ìjànẹ́bí ní òkú ojú tó ti bá fọ́ ó bẹ̀rẹ̀ sí sí ìsìnkú ojú ẹ̀rọ á padà lọ wọ àwọn ẹ̀mọ̀ ìlú ó tẹ̀lé ní wà náà ó mọ sùn ní wa àbá yẹn ojú ẹ̀ padà kò lóun kankan tí owó sáà ti sọnù pé tójú èèyàn bá fọ́ yóò máa wí láàrin ìtàkà lọ́wọ́ ní àti ìlú ìlú àgbàgbà ṣe ṣe ọ́kẹ́ ìpín òṣèlú ìbáraba rẹ̀ ní ìjọ́jú ẹ̀rí ìjọ́jú jẹ́jẹ́ ìmọ̀ ìgbà kan dáadáa ó fẹ́ lè ṣe ìbíbí

káńsà ló wà mú sọrú àwọn ìfẹ̀mú rẹ̀ tó ká padà sí ibà fi pọ̀. Tó ló bàbá náà bí wá sọ fáwọn obìnrin yẹn pé kí wọ́n máa sọrí àánú. Eléyìí ó ti gàgà wọn níbi kí ni níbi iná àti ìgbìmọ̀ náà. Wà á ní àmúrin bóńdé ṣùáìfì yàrá bí ìyànjẹ bí Akúrì kúrò ṣùáì, ó gbọ́ lẹ́nu bàbá rẹ̀, bàbá rẹ̀ náà gbọ́ lẹ́nu bàbá tiẹ̀, ó jẹ́ pé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ yá àtùmọ̀ ìmọ̀tú bí n tùrù pẹ́ ìkọ̀ tí a náà ti bá ti dákọ̀ obìnrin lẹ́ẹ̀dọ́ mẹ́mà bí n tùrù pẹ́ ìkọ̀ tó lọ lọ bá nàbí láti ṣe wọ́n wà láàrin àwọn obìnrin wọ́n lọ sí ilé wọ́n lọ sí túbá tó bá yẹ rúrù ààrẹ ìsìnà wọ́n lọ tàbí pẹ̀lẹ̀ lórí ìsìnà lọ sọwọ́ lọ́nà rẹ̀bì fàkọ́lá wùbàyẹ̀rúká tó ṣíkì ìlà ìṣẹ́ wọ́n kọ́ ṣàdéhùn lórí kó ní pàǹkàkà pọ̀mọ́nà ọ̀run ìjọsìn wàlá tàbíríkì wọ́n kọ́ ṣàdéhùn kó ní máa jalè wàlá tẹ́sìlì kó ní máa ṣe dìná wàlá tàbítúlì wàládà kó nípa ọmọ rẹ wàlá tàbí olùdáni tẹ̀sẹ̀rí ìlàkùnbẹ́ ilẹ̀ yàgbé kíwà ìjìnlẹ̀ èké ṣàtọ́mọ́ ní táwọn máa sọ apá kan wọn ni pé ó ní gbé ọmọ bàbá ṣun gbọ́mọ bàbá ṣun ni pé ti lóyún tẹ́lẹ̀ òṣọ ọmọ sí ọkọ̀ míì

Jẹ́gbà àwọn ọ̀rọ̀ ní mẹ́lẹ̀ náà ṣe mẹ́ṣe lónìí ẹ̀rí wọ́n rú ṣe fáyà. Wọ́n wà kọ́ oríṣiríṣi ìrẹ̀kẹ̀ táyà wọ́n ṣe rán ní kíni. Wọ́n wọ́n kò gbogbo obìnrin kan ní ilé ọmọ ìyàtọ̀ tó wà láàárín ẹ̀yìn obìnrin gbajúmọ̀ tòde òdíjẹ́ ìrayé èèyàn yìí. àtàwọn bòròrò jẹ́ ń gbọ́ ojú ẹnu náà bòròrò kò kú àjá rẹ̀ tó ẹ̀yẹ́ tẹ́lẹ̀ mú bòrò pé ọmọ ẹ̀ṣin òwẹ̀rù àkọ́ìsì kàgbò ó lóun yẹn sọ́mọ́dí yára sí ẹ ẹṣin òwẹ̀rù sọ́mọ́dí yára sí ẹ ní kọ́ nìyẹn o lọ tún yàrá sẹ́nu ẹni kó wẹ́wù kò wẹ́jú kò wẹ́fẹ̀ àpamọ́ kò ṣe ẹ̀ lọ́pọ̀ ẹ̀ẹ́fẹ̀ lápamọ́ kò tọ́jú wọn sàlàyé àwọn obìnrin yẹn gbà tán bẹ̀rẹ̀ rádaràdà yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n wẹ̀wù máa ń sì ṣẹlẹ̀ tí ò bá wẹ̀wù ni wọ́n fẹ́ sí front page àwọn magazine nínú gbogbo nẹ́ẹ̀tì oríṣiríṣi àwọn obìnrin yẹn wọ́n jẹ́ brand náà brand ambassador

ọ̀wúyá tó bí lọ́dọ̀ àwọn obìnrin jẹ́ ń sáré èyí onímọ̀ ẹ̀yà àwọn ọkùnrin ó sáré lẹ́gbẹ̀ẹ́ wọn ó wọ̀ṣọ tó lóòkún ó wọ̀ṣọ tó kù gbogbo ara wọn ó bù àmọ́ obìnrin pátá tí ó kàn sí díẹ̀ là ẹrẹ lójú abẹ́rẹ́ ìrẹ́lúwọ̀ ọ̀lẹ́sìkì tó wọ́n máa ṣe pọ́pì náà fẹ́ lọ́ẹ̀sì ni ìjọ tó wá bá wọn mọ̀ọ́mọ̀ wá obìnrin tó wọ pátá ọmọ kékeré pẹ̀lú tó ti fi fláṣì tọ́kì ìwájú fún wọn má ṣe wájú tọ́kì àwọn tọ́kì rú. Ayọ́ ti Afghanistan náà tí wọ́n lọ ṣèṣì olú hàn wọ́n mọ̀ọ́mọ̀ pé káwọn obìnrin lọ rìn yí òògùn. I forgot the number of army wọ́n kó sí wọn tó dáàbòbò wọn ní Afghanistan. Very recent something, no more than ten years ago now wọ́n láwọn obìnrin ní kò fẹ́ tó ápá wọn lọ orí notebook ní agbọn níta ní kàbúrú tó ànà tó dáàbò wọ̀n ní lẹ́tà 5,000 lọ́pùpẹ́ta ẹ̀rìn lóhùn tó sọ́wọ́ sí agbọn níta nínú àwọn ìlú tó takú wọn lé báwọn ní ju jù lábúlẹ̀ lọ́pùpẹ́ wọn kódà nígbà tí torí bẹ́yìn àgbọn nípa obìnrin kan kẹrì títí obìnrin kan kẹrì jáde ilé ìgbẹ̀lẹ̀ àmà kò sí òmìnir obìnrin kan kẹrì àgbọn nípa àtẹ́lẹ̀ bàbá mú ti jàjàjà ìrí àtòrò là àtẹ́wọ́ làwọn obìnrin ya wá padà sí kí wọ́n ní ẹ̀pà wọn àti ya tó ní ilé ẹgbẹ́ sí láì rọ́wọ́ ọgbọ́n sọ fún àwọn tó kí ìyàtọ̀ àwọn obìnrin sí àtàwọn tí àwọn dárí tí ó lè rẹ̀ lórí náà ń sọ wọn ẹgbẹ́ àwọn náà wọ́n rọ́sọ mẹ́yà ní bí ìyàpọ̀ wọn àwọn obìnrin ìsìn ta ló wá wà síbi láì ta ni ò wà síbi láì ta ló lajú ta ni ò lajú ó bẹ̀rẹ̀ báwọn ẹni ò lajú ṣùgbọ́n wà láàkẹ́ láti ṣọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò àwọn láyà ṣàbù láyà ṣàbù wọn ò fúra mọ́ pé àwọn gangan ti padà di gbòòrò gbòòrò náà wá ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀rí wọn ní gbòòrò sí ìjáàbù ni wọ́n lò you see them ìjáàbù àtọ́gùn wọ́n rọra jẹ́ nínú wọn sórí àwọn kan wá ṣe bẹ́ẹ̀ àwọn tí ìjọ ti padà abálájọ láìlíta àmọ̀tú rọ́bàtà à mo lẹ́gbẹ̀ẹ́ ṣe direct ní ẹ̀lẹ́yẹ̀wò and tell me that I'm back to أمرك وفتح وأنت وقفاتك Àwọn tẹ́ kọ́lé pẹ̀kútú pẹ̀kútú pẹ̀kútú, wọ́n padà sí kọ́lé dídá dídá tí ó bí o. Kọ́mbọ̀, irú lé wọn kọ́mbẹ̀ tẹ́lẹ̀, kí ni wọ́n ń ṣe ìdẹ́ran ní ẹ́ndà? Àwọn tó tí ò dẹ́ran ni wọ́n lọ lóòkú, ó dáìmà, ó lọ bẹ̀rẹ̀, ó lọ wá kó lọ pẹ̀lú oníṣẹ́

tí ó mú kòkòkò lọ́wọ́ ya ti rí kù bí ìhànà ló mọ̀ sí àwọn èèyàn ó wá sọ̀rọ̀ ìmọ̀ra kàfíyàtì àríyàtì ma ìlàtí mọ̀mìnà rùúsù oúnjẹ ka àtìnàmàtì ìgbò láàyà kúnnà ìjànìlẹ́ta wádà yà jìnnà ìhàhà àwọn obìnrin kan kàfíyà wọ́n wẹ̀rù àríyà ṣùgbọ́n òbò ni wọ́n wà

díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èyí èsì ìwò bá pàdé níwùsì ló fẹ́ta àwọn òpèsì lókè tó bá wá pé no advance wọ́n wá pé ní tó wọ́n yẹ قال كنا عند رسول الله في مجلس فقال تبايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم قال آية التي أخذت على النفاع إذا جاءك المؤمنان فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب به فهو كفارة له ومن أصاب من ذلك شيئا فسخره الله عليه فهو إلى الله إن شاء غفر له وإن شاء عذبه. Òmáàlà olùsọ́bí ìtàwà lọ́ọ̀kà nínú síra àrọ̀ ìbùn níbi láyé pàtìlẹ̀ akọ́bá ti lè wúwúlá tó láwọn ṣe lẹ́kọ̀ọ́ àdíjù gẹ̀ẹ́gẹ̀ẹ́ lẹ́gbọ́ lọ ń kẹ́gbọ́ ẹ̀rọ yẹn dì

lẹ́yìn náà ìmọ̀ àwọn àwà àwọn gbogbo ọ̀nà ìyẹ̀kùn tí ó ṣe ń kò ní ẹlẹ́ẹ̀kejì tẹ̀síwájú ní adam tẹ́bíyà tẹ́bíyà tó ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké tà fún wọn kò ní láyé ọmọ òun yẹn fún ọmọ nì gẹ́gẹ́ bí tó lónìí ọmọ kò láàánú ó bàbá èsì ilé náà gbá lórí ìwé èèyàn sí pẹ̀lẹ́ ẹni tí wọ́n gbá ń sàánú tó ẹjí bàbá rẹ̀ ó fọ́ra lórí tó tún gba ìlú ẹ̀ ìyá rẹ̀ tún pàápàá tó wọ ọmọkọ́mọ ẹ̀ ẹ̀dá kùnbó lẹ́ni yóò ṣèjọ lórí padà tí ó láàánú òdùn ọmọ tẹ́nìkan sàánú rí fún ọmọ alérí tí ò tó mọ́yàn ìgbà tí tó mọ́yàn agídí lọ́lọ́nà ọjà oko ìyá fún láńtì sọ́mọ̀ ní ó wà Ó ní ìtàǹsọ̀ ní tó ti bẹ̀rẹ̀ àlùmọ́nì láti tó kí ní wọ́n rí. Ẹ ìmọ̀ jẹ́ kí wọ́n jẹ́ rí. Tẹ bá jẹ́ àwọn ọ̀pá. Tẹ bá jẹ́ àwọn pápọ̀ ọkà tẹ́ bá sọ pé mi rí yóò. Tẹ bá wọ́n jẹ ìwà wọ́n tún jẹ ìwà ń pọ̀ mọ́. Oúnjẹ ìjẹta ikó fún wọn, Wọ́n rí lórí àtọ̀ sí rẹ̀ níyẹn. Àmọ́ ṣe kàkúbákà kú nínú ìwé where I stand. Báṣmọ̀ wọn, ṣe kàkúbákà kú ní bàbá òun àfáà ni, gbogbo ṣe àfáà gidi. Nú àwọn ọmọ tí ó wá ń kéwú lọ́dọ̀ wọn, òun kọ́ ní àmì méjì wa máa ń wù wọn àti ṣe, ṣùgbọ́n bàbá òun kan lọ́ọ̀lú wọn padà.

out of two children according to the united nations ilé ìwé fẹ́ kó tẹ̀lé ní àwọn olùsọ ọmọ tí wọ́n máa sọ lẹ́yìn rẹ̀ is nine point five million. àwọn ọmọ tí ò sí school ní nàìjíríà wọ́n ní ìsìn nine point five million out of this nine point five million about nine million is on the northern part of the country. by now mo kà á mo ń gbọ́ latest statistics ti kí eh, orúkọ former governor nígbà òbí. 150 million ló kù. Àwọn kẹta tó wá ń ọba ìwọ̀n million. fẹ́ mọ́rọ̀ wọ́n ní ẹ̀rí rẹ̀ pípẹ̀ ní Yẹn pé wọn ò jálẹ̀ ń pè formal school. kan náà àwọn náà wà ní tí wọ́n ń kọ́ wọn lọ́sọ̀ọ̀tọ̀. Nígbà business study ilẹ̀ ìlẹ́gbẹ̀ẹ́ system àwọn ń kọ́ wọ́n ṣe gún bẹ̀ àwọn ń kọ́ ẹ́ kidnap 101 kidnap 101 ẹ̀kọ́ ẹ̀ kí wo ní pé báwo làwọn security Nàìjíríà ẹni tí ò lọ sùn yóò sì mọ kọlù wọ́n sì mú sọ pé wọ́n tẹ́ẹ̀tẹ̀ tó wọ́n ti wà ń bí ìkárí ní ó dẹ̀rẹ̀ mú sí bá irú ọpọlọ wọn ní wọ́n ti kọ́ sùn jí wọn pé àìdúró sójú kan wò bẹ́ẹ̀ bá ti kọ́ọ̀lù bí ó pàtẹ́ẹ̀sì ó tó lùtọ̀ bù mí tó bá tó ti kọ́ọ̀lù ń bẹ̀ẹ̀ ó tó wá bẹ̀ tó máa lọ bù mí wọ́n ti tẹ́ ìwọ̀n gbogbo ẹ̀ sábábẹ́ gbowó ẹni tẹ́ ẹgbẹ́ yóò wà ní kàbàwò ọ̀wọ̀ lèyàn sí gbowó wọ́n ti ti tẹ̀ ní wọ́n Báwọn ìfẹ́jẹ́ ẹni tó sọ báyìí ní Jẹ́bà, ó gbọ́dọ̀ ti ti wà lọ́nà sílẹ̀ yóò bá ìdí wà. Bá mi ní ti mọ́ngòrò, ìdí ìdí wo ló ti bára rẹ̀ ní àtàlẹ́ sí òṣù. Àwọn ilẹ̀ láti yẹ́ jẹ́ wọ́ọ̀sì ní ẹ̀rọ ara olókan Jámbíìsì ìtàkọ́pamọ́ àtẹ́kùn ti jẹ́ kíkó àwọn ìyẹ̀pẹ̀ jọ, òníjọbi tó ti kọjá lánàá ló. A sì ní sọ báyìí. Tó bá rẹ̀ ti ní ìsì ọ̀nà, ìlú tó kàn lè jẹ́ 100 kìlómítà sí tó wà, ìlú tó tẹ̀lẹ́ lọ jẹ́ twenty kilometers wọ́n ní kó ti ṣẹ̀ṣẹ̀ pé ohun ọ̀gbìn ní ìròyìn ni wọ́n yóò ní àwọn tó mọ̀ fọ́lù. Tí ò bá ti ti tẹ́lẹ̀ bí yàrá, ó wá délẹ̀ Yorùbá náà báyìí, ọmọ gáràjì, ṣé gáràjì lóbi? Ó ní ìyá náà ní bàbá, I interested with one of the cops. Ó bá kan náà àwọn èèyàn gbogbo àwọn bọ́ọ̀lù yẹn tó bá ń tara, báwo ni a ó sì ní ẹ̀ náà ó kú

sọ́lọ̀bà tí wọ́n lè gbogbo ágbàlẹ̀ ọmọ̀wúlé wọ́n ètẹ̀ ẹ̀mọ̀ rírọ̀ olẹ́dẹ́ rí wọn lójú ogun gbogbo wá náà ló ní àtìbọ̀ ọwọ́ tó bá mọ̀ pé ó dára pẹ̀mọ́ wọn di gómìnà mọ́wúlẹ̀ yọ́ bẹ̀rù ẹ̀ẹ́dùn ó bẹ̀ẹ̀ ti wá àti

àbá yí o tó ń ṣe àrìnlẹ́nà tó gbẹ lórí tó fà ní ohun ìdáyẹ́ lọ fi igbó sí sí gbàtórí ẹgbẹ́ àrùn wọ́n wo ètò sọ aláwò ìwé tí wọ́n rìn ọmọ ó kọ̀ wọ́n tẹ̀lé lórí àlọ́ ẹ̀ kí ló máa tó fi lọ sí gbójẹ̀ sí intoxicant ni miskil nǹkan tó mú ìran mú nílà ní àgbọ̀dọ̀ mú torí àsìkò ẹ̀yìn ọmọ ìyá mi ní Islam ó ní mánàlù wá pa mí kọ́mù ẹnikẹ́ni tó bá pa sí àdéhùn rẹ̀ lórí pàáṣí àlàlá ẹ̀gbọ́n rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ ọlọ́run wà mẹ́nà sọ́lá ní dáàrí kàṣe à ẹnikẹ́ni tí ó bá jí sáà nínú àwọn ìgbẹ́ta sọ yìí pàrú kí bàbí yìí ó wá ìyá rẹ̀ wá jẹ́ látọ̀dọ̀ lóru ọwọ́ kàtà òkú mà ìtàn nàìjíríà láyé tó tẹ́ oṣù níṣe ní bàbá ọmọ láyé àbúlẹ́ta ìtàn ló jẹ́ fún wọn mìíràn tó bá ní lẹ́rìí kan máa ṣe hàn tó wá ti lọ jì fáàmì ìgbàgbọ́ ń bẹ̀ ó ṣe sì ní tó mú tí àdìmú pátá sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́pàá ìṣílẹ̀ wá ìṣílẹ̀ ara rẹ̀ ọwọ́ ìlú wọn

Nítorí ẹjọ́ pé màá yẹjú ẹ̀ pé mo ṣe tí mọ́ kìrìtì tán láti mọ́ṣáláṣí, mo jókòó mo ṣe ìkankan pẹ̀lú iṣẹ́ ẹ̀. Ìlàmẹ́lẹ̀, mo ń gbìyànjú láti sẹ́ǹdì àwọn nǹkan tá a pín yìí, máa ṣe kí mọ́ kìrìtì tán fún àwọn tó ṣe kí ni tó fowó ràn lẹ́ iṣẹ́ pé nípa àdéhùn tá a bá yé ṣe àti ìpínlẹ̀ àdéhùn. Bọ́lẹ̀ pé àwọn òbéèrè kódà káfẹ́ jẹ ìṣe lókù wọn ṣùgbọ́n ó dá àṣẹ lẹ́yìn olóṣèṣe náà kẹ́lẹ̀ jẹ́ òun mo ló ṣe ẹni ẹ tún wá béèrè ìbéèrè yẹn ní ìdáná pé ìdí àwọn abẹ́lẹ̀ pọ̀ ní ìdúró ẹ̀ lọ́kọ̀ náà ó tún wá sọ pé òun ò pé ìyẹn gan ló pọ̀ jù gbogbo ìwọ́n ló tàbí ìyẹn pé to start them mo ṣe wá lọ lọ́sàn-án ní gbogbo tó sáàdà fọ́sẹ̀ pé ó jẹ́ àlọ́ àwọn ìyàmà yá bí ìrẹ́ sọ wípé àwọn oríṣìí náà tó sáà náà nà tó wà fún wọn ni ṣe kúrú sàbàyẹ̀ wọ́n ni mo rò pé màá ń bẹ̀rẹ̀ ìṣẹ́ náà ṣùgbọ́n wá dọ̀la màá fi jẹ ti ìsìn mà pẹ̀lú ìrọ̀lọ́ lọ́wọ́ àti tó ṣẹ́kù nínú ṣọ́ọ̀tún àyàtà ẹ̀yìn oríkùnrin àmì èwo ló kọ̀ rẹ̀ ìmùtáhìmà ní àbí mùtáhìmà Ìwò ni ó pè fún ìpààrùn torí ọwọ́ rí ní ìwọ̀n wọ nínú ìpàdé náà. Méjèèjì ló wọlé lọ́dọ̀ àwọn oníṣọ́ọ̀sì, àwọn onírànù, méjèèjì ló wọlé. Ọlọ́run ni a bí ẹ̀yìn iṣẹ́ yìí. Àwọn àpá àjọ pè fún nínú ni a bí. Bẹ́ẹ̀ Ẹ̀ta àtẹ́wò ṣùgbọ́n tẹ́ ìdí náà ẹ̀ẹ́dọ́ ìwọlọ́ọ̀ta làálẹ̀ ọlọ́run fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́run méje kó máa jẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́rẹ́ bọ̀kọ̀ ìpa wí tí ò gbọ́ sí lọ́nà tàbí lọ́nà mi bóyá àwọn aṣọ ní bóyá ìgbàgbé ọ̀sọ̀ nǹkan mí ọ̀dọ̀ ara wa ní ti wà wọ́n àti ṣẹ̀tọ́ ọlọ́run ṣàmójú kó fún orí ẹ̀jẹ̀ lọ ìpa wa sọ tó gba wẹ́kú ọ̀dọ̀ ọlọ́run ti wá ọlọ́run ìwà máa rẹ̀ àtàwọn àtẹ̀yìn jábàlú ìwọlé ọ̀la jẹ́ kábàlú ìwọlé ọ̀la واجعل علي العبيد ربنا اجعلنا من الذين يستمعون القول ويتبعون احسنها برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين اللهم احسن عاقبتنا في الامور كلها واهدك ايماننا وارفع درجاتنا وثبتنا واجعلنا من خزي الدنيا ومن عذاب الاخره برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين ربنا اتنا في الدنيا حسنه وفي آخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا آمين ìbéèrè mẹ́ta péré akùnrin lọ ní káàdì àmàlà ìjọba ní kò